ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá àti ìbà fún ọba tó dá ọ̀run òun ayé ọba tó lè ṣe ohun gbogbo tí kò sí àṣetì fún ẹni tó tún fún ìwà àti èmi ní àǹfààní àti oore ọ̀fẹ́ mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ òwúrọ̀ olùfẹ́ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ àìkú ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2021 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni yẹ inú ara rẹ wò apá karùn-ún yẹ inú ara rẹ wò apá karùn-ún àmú ẹ̀kọ́ kíkà wa láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́sítólì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkejìlá iṣẹ́ àwọn àpọ́sítólì orí ìkẹrìnlá láti ẹsẹ̀ kẹjọ dé ẹsẹ̀ ìkejìlá ọkùnrin kan sì jókòó ní listra ẹni tí ẹsẹ̀ rẹ̀ kò mókun arọ láti inú ìyá rẹ̀ wá tí kò rìn rí ọkùnrin yìí gbọ́ bí Paul ti ń sọ̀rọ̀ ẹni nígbà tí ó tẹjú mọ́ ọ tí ó sì rí i pé ó ní ìgbàgbọ́ fún ìmúláradá ó wí fún un lé ohùn rárá pé dìde dúró ṣánṣán lé ẹsẹ̀ rẹ ó sì ń fò sókè ó sì rìn nígbà tí àwọn ènìyàn sì rí ohun tí Paul ṣe wọ́n gbé wọn sókè lé èdè likaonia wípé àwọn òrìṣà sọ̀kalẹ̀ tọ̀ wá wá ní àwọ̀ ènìyàn Pọ́ọ̀lù wọ́n sì pè Pọ́ọ̀lù ní Bánábà wọ́n sì pè Bánábà ní Júpítà àti Pọ́ọ̀lù ní Hermes nítorí òun ni olórí ọ̀rọ̀ ìsọ kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa olùfẹ́ àwọn ènìyàn kan wà ní inú ilé ìjọsìn lónìí tí iṣẹ́ wọn kò kọjá ẹnu ọ̀nà gẹ́gẹ́ bíi ti àwọn tí wọ́n máa ń gbé ọkùnrin arọnì wá sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì nígbà tí a sọ pé iṣẹ́ irú àwọn wọ̀nyí kò kọjá ẹnu ọ̀nà kì í ṣe pé wọn kì í wọ inú ilé ìjọsìn wá àwọn yìí wà ní inú ilé ìjọsìn ṣùgbọ́n ẹnu ọ̀nà ni ọkàn wọn wà wọ́n ń ṣọ́ arákùnrin tàbí arábìnrin tí wọ́n fẹ́ tọrọ ànáwọ́ sí lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n ń ṣàgbélọ́wọ́ wọn yìí kò sì lè fún wọn ní ohun mìíràn tí ó ju owó lọ tí ó sì jẹ́ pé ẹnìkan wà ní inú tẹ́ḿpìlì. No ẹni tí ó lè fún wọn ní ohun tí ó ju owó lọ. àwọn tí ọkùnrin ní í ṣagbe lọ́wọ́ wọn wọn kò lè gbé sókè ga ju ipò tí àwọn alára gan wà lọ. lọ́nà pétérò àti johannu sọ fún àwọn ènìyàn pé àwa kò ní ànáwọ́sí kankan fún yín ṣùgbọ́n ẹnìkan wà tí a lè fi hàn yín ẹni tí ó lè sọ ipò ayé yín di dídára ọ̀pọ̀ ènìyàn ló ń wá sí ilé ìjọsìn fún ìgbàlà ṣùgbọ́n bí wọ́n ti ń bá a bọ̀ wọ́n jẹ́ kí ọkàn wọn kí ó yapa kúrò. olùfẹ́ ṣé ìyapa kan ti bá ìwọ náà ní àárọ̀ yìí bí tàbí o ṣì ń fi ojú sun Jésù síbẹ̀ bí o bá ń tẹjú mọ́ Jésù olùfẹ́ kò lè ní ìjákulẹ̀ láéláé ṣùgbọ́n bí ó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run tàbí àwọn ènìyàn ni ò ń tẹjú mọ́ ìjákulẹ̀ ni yóò bá ọ nítorí wípé ènìyàn yóò máa kùnà ní ṣáá mo fẹ́ kí o mọ̀ wípé ìdókòwò kan ṣoṣo tí ó dára jù òun náà ni ìdókòwò rẹ nínú Kristi ọ̀pọ̀ ènìyàn ló ń wá sí ilé ìjọsìn ní àràárọ̀ ṣùgbọ́n kì í ṣe Jésù ni wọ́n wá wá ènìyàn ni wọ́n wá bá pàdé nígbà tí o bá wá sí ilé ìjọsìn tí o jó tí o kọnu tí o sì yìn ọlọ́run ǹjẹ́ ta ni yóò jẹ àǹfààní rẹ bí ó bá jẹ́ pé jésù ni o ṣe gbogbo rẹ̀ fún yóò san án ní èrè lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n bí o bá ṣe pé ènìyàn ni ìjákulẹ̀ ńlá òun náà ni ó ń dúró de olùfẹ́ nígbà tí o wá sí ilé ìjọsìn tí o bẹ̀rẹ̀ sí ní wá àfiyèsí tí ó lòdì kiri lẹ̀ bẹ́ẹ̀ ni a ní àwọn tí wọ́n ń ṣe tẹ̀lé ń tẹ̀lé nínú ilé Ọlọ́run bíi àwọn tí wọ́n gbé ọkùnrin Áárónì wá sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì olùfẹ́ a rí onírúurú àwọn ènìyàn ní onírúurú ilé ìjọsìn tí wọ́n ti sọ ọ́ di iṣẹ́ wọn láti máa ṣe agbe tí wọ́n sì ń ṣe é títí ó fi di òní torí pé wọ́n ti sọ àwọn tí wọ́n ń ṣagbe lọ́wọ́ wọn nì di orísun wọn mo fẹ́ kí o mọ̀ pé ọlọ́run kan náà tí ó mú ẹni nì tí ó ń ṣagbe lọ́wọ́ rẹ̀ ṣe rere ó lè mú kí ìwọ náà ṣe rere ní apá ibi gbogbo nínú ayé rẹ bí o bá wà dípò pé kí o máa wá ènìyàn torí pé bí o bá ṣe àwárí orísun ọkùnrin tí ó ń ṣagbe lọ́wọ́ rẹ nì ó ṣeé ṣe olùfẹ́ kí ìwọ náà kí o ti pa orísun náà kí o rí ìbùkún gbà ní ilé ìjọsìn ọ̀pọ̀ àwọn ènìyàn ìkórè ni wọ́n máa ń tẹjú mọ́ tí wọ́n máa ń fi ojú sùn dípò pé kí wọ́n kí ó máa wo irúgbìn bẹ́ẹ̀ sì ni wípé láìsí irúgbìn kò lè sí ìkórè olùfẹ́ ìyàṣẹ́ Jésù ni ìwọ ń fi ojú sùn tàbí ènìyàn Pétérù àti Jòhánù sọ fún àwọn ènìyàn pé ọkùnrin tí ẹ dá lẹ́bi ni ó ran ẹni yìí lọ́wọ́ kì í ṣe àwa bí ẹ̀yin bá gbàgbọ́ ẹ̀yin náà yóò rí ìbùkún gbà lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n lọ sí ilé ìjọsìn tí wọ́n gbàgbọ́ nínú ìfòróróyìn ọlọ́run láyé ìránṣẹ́ ọlọ́run àti wípé wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ń lò ó irú àwọn wọ̀nyí ni wọ́n máa ń rí ìbùkún gbà ní ọwọ́ ọlọ́run mo fẹ́ kí o kíyèsí wípé láìsí ọwọ́ láti fi di ohun ìtúrin tí a ń pè ní spanner mú spanner yìí kò lè dá iṣẹ́ ti fúnra rẹ̀ iná mọ̀ wípé àwọn ìránṣẹ́ ọlọ́run wọ́n dàbí ère ìṣeré ní ọwọ́ olódùmarè tí ó ń darí sí ibi tí ó bá wù ú àwọn tí ó ń ṣe tẹ̀létẹ̀lé àti ẹni tí ó ti torí ènìyàn wá sí ilé ìjọsìn wọn kò lè rí ohunkóhun gbà ní ọwọ́ ọlọ́run rárá. jẹ́ àwọn ènìyàn mélòó ni wọ́n wà tí wọ́n kì í pa ìsìnkànjẹ nínú ilé ìjọsìn ṣùgbọ́n tí ó jẹ́ pé èrèdí wíwá wọn sí ilé ìjọsìn láti ṣe agbeni báwo ni a ṣe rò pé èrèdí àwọn wọ̀nyí láti ṣe agbeni mo fẹ́ kí o mọ̀ pé n kò jẹ́ ọ́ ní ohunkóhun bí kò ṣe ọ̀rọ̀ Ọlọ́run mo jẹ́ ọ́ ní ọ̀rọ̀ ìgbà tí ó mú ìgbàlà ọkàn rẹ kì í sì ṣe láti fún ọ ní owó pé bí mo bá ń tẹ̀síwájú láti máa ràn ọ́ lọ́wọ́ nípa fífún ọ ní owó èyí ni pé n kò fẹ́ kí o lè dá dúró fún ara rẹ ìdí náà sì nìyí tí ó fi máa ní ìjákulẹ̀ mo fẹ́ kí o mọ̀ pé nínú Jésù nìkan ni o kò ti lè rí ìjákulẹ̀ lórí náà ní láti yẹ inú ara wa wò láàárọ̀ yìí iṣẹ́ àpọ́stélì orí kẹta ẹsẹ̀ kọkànlélógún sọ fún wa wípé nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì yí padà sí ọlọ́run kí a bá lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura bá lè ti iwájú ọlọ́run wá àti kí a bá lè rán kristi tí a ti yàn fún yín àní jésù ó wí pé yí ọ̀nà ìgbàṣe rẹ àti ọ̀nà ìgbàronú rẹ padà púpọ̀ wa òun náà ni a ní láti ṣe eléyìí bí a bá fẹ́ jẹ́ alábàápín nínú ìbùkún ọlọ́run tí ó ṣèlérí mo gbàdúrà pé Olúwa yóò ràn wá lọ́wọ́ láti ṣe eléyìí ní orúkọ Jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ Olúwa o ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti tẹjúmọ́ Jésù nìkan nígbà tí mo bá wá sí ilé ìjọsìn ní orúkọ Jésù àdúrà kejì bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ pa ẹ̀mí ìyapa ọkàn tí ó wà ní inú mi kú ní orúkọ jésù àdúrà kẹta olúwa ò ẹ fún mi ní orí ọ̀fẹ́ láti máa tẹjú mọ́ irúgbìn nínú ilé ìjọsìn kí n má sì máa wo ìkórè ní orúkọ ńlá jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí òní ǹjẹ́ olùfẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ wípé láti òní lọ ó yí ọ̀nà ìgbà àṣẹ àti ìgbà ronú rẹ padà nígbà tí o bá wá sí ilé ọlọ́run ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yìí bá ṣe ọ́ ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa fún ìdàgbàsókè nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off eric Morrow moro surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí ìsìn ẹlẹ́kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ gbàdúrà pé bí o ti ń pinnu àti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn yìí ọlọ́run yóò bá ọ pàdé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò sì fi ọwọ́ agbára rẹ̀ yí ìgbé ayé rẹ̀ padà sí rere ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín ògo fún Ọlọ́run ní òkè ọ̀run hallelujah.